ààbọ̀ òun náà ni bulugul maram ti sheikh ibn al-hajjab al-afkolani wa imallahu ta'ala ṣùgbọ́n síwájú ka tó ka báàbù alákọ̀ọ́kọ́ ni a ó fẹ́ gbìyànjú láti lè bá mùkọ́dímọ̀ sheikh láti lè bá délẹ̀ nítorí pé níbẹ̀ ní wọ́n ṣe àlàyé àwọn terminology kan tí wọ́n lò nínú tíra yìí kí gbogbo ẹni tí ó ká kó bá lè gbọ́yí wọ́n ni wọ́n kọ̀dbàyántú akibakulli hadithin man akhrajahu minal a'imma lè ìrọ́dá ti nushil umma wọ́n ni mo ti ṣàlàyé lẹ́yìn hadithi kankan ẹni tó mú hadithi yẹn jáde sínú tíra rẹ̀ yẹn ni pé ẹni tó kọ hadithi yí bóyá bukhari ni muslim ni ibn hajjaru wọ́n ni àwọn ma ń ṣàlàyé lẹ́yìn hadithi kankan ni àwọn tí wọ́n gbà wá tí wọ́n kọ́lẹ̀ sínú tí àwọn falmuradu bi sábàá nígbà míì ni ibn hajar wọ́n sọ pé akọrọjàwò sábàá àwọn tó mú jáde ní àbí sábàá àwọn tí wọ́n mú jáde tí wọ́n gba hadithi wá àwọn méje ni tí wọ́n bá sọ pé àwọn méje ni kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ wọ́n láwọn táwọn gbà lérò pẹ̀lú rẹ̀ àwọn náà ni ahmad ìyẹn ni musnadu imam ahmad àti sahih al-bukhari àti sahih muslim àti sunanu abidawud àti sunanu nisa'i àti sunanu nasa'i àti sunanu at-tirmidhi àti súnanù ibn maja eléyìn ní ìsìláhù kan ni tí ibn hajjab tí wọ́n lò nínú bulogul maram tí wọ́n fi ṣàlàyé àwọn tí wọ́n gba hadith yẹn wá bákanáà wọ́n sọ pé wà bí síta man ada ahmad wọ́n ti bá sọ pé àwọn mẹ́fà ló gbà wá ó túnmọ̀ sí pé ẹni tí mo yọ kúrò nínú àwọn méjì àkọ́kọ́ ni òun náà ni imam ahmad ìyẹn ni pé hadithi yẹn ni kò sí nínú nǹkan tí imam ahmad ibn hanbal tí ó gbà wá wọ́n ni wabil khamsa man adal bukhari wa muslim wọ́n ni ṣùgbọ́n ti má sọ pé àwọn márùn-ún ni wọ́n gbà wá mo yọ àwọn méjì kan ni àwọn méjì tí mo wá yọ kó ní àwọn náà ni bukhari àti muslim nítorí pé ká má lọ gbọ́yé pé ńgbàtí a sọ pé àwọn mẹ́fà tó jẹ́ pé imam ahmadu ni wọ́n yọ kó mẹ́ ká má lọ gbọ́yé pé ńgbàtí wọ́n dá márùn imam ahmad àti èèyàn kan ni wọ́n yọ kó mẹ́ lọ́pù ṣàlàyé pé ńgbàtà bá dá ọkọ̀ pé èèyàn márùn ló gbà wá ẹntà yọkó mẹ́ òun náà ni imam imamani bukhari wa muslim bákanáà wọ́n sọ pé wà bí láàrùbá mọ̀nà àdà thalassatal uwal wọ́n ni ti ń bá sọ pé àwọn mẹ́ta ló gba hadithi wá tí wọ́n sọ pé àwọn mẹ́rin ló gba wá àwọn tí mo yọ kúrò mẹ́ àwọn náà ni àwọn mẹ́ta àkọ́kọ́ musnadu ahmad sahih bukhari àti muslim wọ́n ni wàbí sàlásá mọ̀nàdáhùn wàl'akhir wọ́n ti bá sọ pé àwọn mẹ́ta ló gbà wá àwọn mẹ́ta àkọ́kọ́ ni imam ahmad muslim bukhari àti èyí tó kẹ́yìn òun náà ni ibn majah ni mo yọkú yẹn wàbí mutafaki ti bá sọ pé mutafaki aléyìí ẹn tí mo gbàlérò pẹ̀lú rẹ̀ àwọn náà ni bukhari àti muslim ìyẹn ni nǹkan tí ẹnu wọn kò lé lórí kí ló fà á tí ibn hajar tó fi gúúpù wọn báyìí nítorí pé nínú àwọn kútùbù tó gbajúmọ̀ nínú àwọn tíra hadithi àwọn náà ni tíra méjèèjì yìí nínú àwọn tí hadisi tó gbajúmọ̀ nìyẹn musnadu imam ahmadu ní nínú àwọn tíra tó ti gbawájú ni bó dilẹ̀ jẹ́ pé múwàtọ́ ti imam maliki gbawájú rẹ̀ musnadu shafi'ina òun náà gbawájú rẹ̀ ṣùgbọ́n nínú àwọn tíra tó ikọ́ àwọn ahadisi tó lálàáfíà tí hadith tí wọ́n pọ̀ òun náà ni musnadu imam ahmad ẹ̀wà rí bukari ẹ̀wà bukari àti muslim òun tí ẹ̀ àwọn méjèèjì ní tíra hadithi náà ni wọ́n ṣùgbọ́n gbo àwọn kan ẹ̀gbà tó wà ní ẹ̀gbà tí ó lálàáfíà ni látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ẹ̀wárí Ibn Majah súnánù Abi abidawu sunanu Tirmidhi sunanu Nasa'i wọ́n máa pè wọ́n ní ashabu sunan nítorí pé orúkọ táwọn pé tíra hadisi wọn ọ̀hún náà ni sunna sunna sunna sunna Bukhari tí ẹ̀ òun náà ni orúkọ tí imam bukhari fún ṣùgbọ́n imam bukhari ò pé ní súnà ṣùgbọ́n lẹ́yìn wá lẹ́yìn bukhari ní àwọn èèyàn wọ́n padà dáwókọ jami'u asari àwọn jami'u tí imam bukhari tó sọ tíra rẹ̀ àwọn èèyàn padà ń pè ní kí ni sahih bukhari sahih bukhari imam bukhari kọ́ ló sọ tíra ní sọ́hí bukhari o àwọn èèyàn ló padà sọ́ọ́bẹ̀ lápòjúwe eléyìí oúnjẹ kò sí ń sàkọ́kọ́ tẹ̀fsíru kòánìlàzín tọ́bá ní tẹ̀fsíru kòánìlàzín ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n lè máa mọ̀ tíra tó ń jẹ́ bẹ̀ ṣùgbọ́n tọ́bá sọ pé tẹ̀fsíru ibn kathir kódà tí ó mọ́ gan ó ti mọ̀ nítorí pé wọ́n ti translate ẹ̀ sí english nígbà míì ní orúkọ tí ẹni tó kọ tíra tó fún tíra ní ó lè má gbajúmọ̀ pẹ̀lú tíra ẹ kó jẹ́ pé orúkọ míì òun náà ní kíni àmà fún eléyìn náà sì ní ó wà láàrin àwọn èèyàn náà ẹlòmí orúkọ tí bàbá sọ tí rẹ̀ sọ kò ní gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ orúkọ míì láwọn èèyàn ó mọ̀ sí lápẹjú ṣáfìí ṣáfìí ṣáfìí ṣe ṣáfìí ló rẹ̀ ni ó rẹ̀ ni muhammad ibn idris imam buhari táwọn ni tí gbogbo á sọ buhari buhari ó kọ rẹ̀ kìí ṣe buhari orúkọ ọlú ni ṣáfìí náà orúkọ ọlú ni afiti sí ara àlú ṣáfẹ́ a fi bukhari a fi tì sí kí ni bukhari nítorí náà wọ́n pè ní ara bukhari ara bukhari ṣóò nìkan ló wá láti bukhari ṣùgbọ́n nígbà tó jẹ́ pé òun ló gbajúmọ̀ jù láàrin wọn ni wọ́n bá ń pè ní kí ni al-bukhari ó kọ́ rẹ̀ ní muhammad ibn ismail ibn ibrahim Ibnu bagdisba títí lọ dílẹ̀ ibn mugira ibn bagdisba eh, ó kọ ìmọ́mù bukhari nìyẹn náà àwọn tíra yìí nígbà míì ní àwọn àfá wọn ma ní kútùbù síta tí wọ́n bá ní kútùbù síta àwọn tí wọ́n gbà lérò ọ̀nà ní sọ̀rí bukhari àti kíni àwọn sunan yẹn sunanu ibnu maja sunanu tirimizi sunanu abidawud àti sunanu nasayi náà eléyìí jẹ́ àlàyé tí ibnu hajj alaskolani tí wọ́n ṣe lórí àwọn tàkìrìjù wọn ìyẹn ni ìmú àdísì kankan jáde nìyí àbí ìmú àdísì kankan jáde àbí káfíìtì sínú tíra ilé tí a ti mú jáde oníwọ̀kànlá afkuru máa húnmá rírọ̀húnmá ó ní nígbà míì ní mo lè má dárúkọ ẹlòmíì pọ̀ mọ́ bukhari àti muslim wà má àdàdálìká fọwọ́ mbayan ó ní ṣùgbọ́n ètò bá ti yàtọ̀ sí èyí tá sọ yìí a ó padà ṣàlàyé ẹ̀ pé ẹni báyìí ló gbà wá oníwàsàmẹ́tùhù bùlógùn mọ̀rán min adilatil ahkam ó ní mo wá sọ tíra yìí ní bologul moram a sọ fún wa pé nǹkan tí wọ́n pè ní bologul moram òun náà ni kéèyàn dé èròǹgbà àyàn nǹkan téèyàn ń gbà lérò ní láti ṣe àbí láti rí kéèyàn wá rí min adilatil ahkam nínú àwọn ẹ̀rí àwọn ìdájọ́ lọ́lọ́kan òjọ̀kan wọ́lọ́wọ́ asálú ألا يجعل ما علمنا علينا وبالا وأن يرزقنا العمل بما يرضيه سبحانه وتعالى ó ní ọlọ́run ọba là ń bèèrè lọ́wọ́ rẹ̀ o kó má ṣe nǹkan tá a mọ̀ ní ìyà ní ìparun ní aburú fún wa kó sì ṣe kíni kó sì rọ̀ wá lọ́rọ̀ wà á yẹ̀ rùzúkọ̀ná àlàámọ́lá bí ma yògùdí kó sì ràn wá lọ́wọ́ lórí ìmá ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí ó yọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní inú so ilé ìjẹ́ ṣókí nínú ọ̀rọ̀ ti síwájú imam ibn hajar al-askolani rahimallahu ta'ala àtíra yìí wọ́n tó nítò àbúwábú alfikì ìyẹn ni àwọn tíra fíkì bá ṣe máa ń tó àwọn báàbù rẹ̀ báàbù rẹ̀ nítorí pe tira yìí tira hadithi ni lóòtọ́ ṣùgbọ́n nǹkan tó wá ṣàlàyé fún wa òun náà ni àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn masáyìlú fìkìhíyà ìyẹn náà ni nǹkan tí wọ́n wá ṣàlàyé fún wa àwọn ìdájọ́ fíkì lọ́lọ́kan jọ̀kan ó sì wà nínú ṣe sí àwọn àfáà kí wọ́n bẹ̀rẹ̀ tíra fíkíù pẹ̀lú kìtàbù tọ̀hárà kìtàbù àtọ̀hárà ìyẹn ni tíra tí ó ma ṣàlàyé fún wa nípa ìmọ́ra bó lẹ́jẹ́ pé nǹkan tá ń pè ní kìtàb wọ́n ni mahutọ́ alakirtos lè hìfìhì anilmisian wọ́n ni nǹkan tá ń pè ní kitab òun náà ni nǹkan ta kọ sínú ìwé nítorí kí ni jọmọ́ kí nǹkan ta kọ sínú ìwé yẹn kó bá lè dọ́dọ̀ ẹlòmí tó yàtọ̀ sí wa wọ́n ni so wọ́n níbi tí a ti mú kìtàbù jáde nìyẹn èròǹgbà tọba sọ pé kìtàbù kìtàbù wọ́n ní nǹkan tá ń pè ní kìtàbù nìyẹn kí wọ́n láń pè ní tọ́hara òun náà ni annazọ́fà ìyẹn ni ìṣe ìmọ́ra wa ìṣe ìmọ́tótó àti ìṣe ìmọ́ra anil akdari alhissiyya wal ma'anawiyya kó níbi àwọn ọ̀dọ̀tí eléyìí tí a lè rí ni àbí ìdọ̀tí eléyìí tí ó jẹ́ ti ìtúmọ̀ àwọn ọ̀dọ̀tí kan bẹ àbí àwọn ẹgbin kan bẹ tó yẹ pé ó ṣe fojú rí àbí a lè gbóhun rẹ̀ àbí a lè fọ́ ọgbàmú àti àwọn ẹgbin kan tó ṣe pé kò ṣe gbámú kò ṣe rí ṣùgbọ́n a máa mọ̀ pé kí ní ẹ̀gbin ni so ìyẹn ni wọ́n pè ní àtọ̀hárọ̀ nínú èdè ṣùgbọ́n tí àwọn àfá onífíkíw tí wọ́n bá ṣàlàyé nǹkan tí wọ́n pè ní tọ̀hárọ̀ fún wa wọ́n sọ pé òun náà ni ọ̀tífà ulhadath wà kí ni wàzàwálù najasa ìyẹn ni ká gbé ẹ̀gbin kúò lára kí a sì mú ẹ̀gbin kú ní ààyè bóyá ààyè tá ti fẹ́ kírun ni àbí ẹ̀gbin ti ń bẹ lára àbí ẹ̀gbin eléyìí tí ó yí aṣọ tọ́bá ní irtifaul hadath nǹkan tí wọ́n gbà lówó pẹ̀lú hadath hadath àti najasa ìtumọ̀ méjèèjì ẹ̀gbin náà ṣùgbọ́n àwọn àfáà onífíkíù wọ́n máa ń lo gbólóhùn hadath fún ẹ̀gbin tó bá jáde lára ìtọ̀ ìgbẹ́ maniyu mọ̀ríyù ẹ̀jẹ̀ ìyẹn ni ẹ̀jẹ̀ aid àti gbogbo ẹ̀gbin tó bá tara ẹni jáde ní wọn ò ní pè ní nàjásà níbẹ̀ yẹn nígbà tó bá jẹ́ pé ara èèyàn ló ti jáde wọn ò pè ní kíni hadath ẹni tí ẹ̀gbin bá wá jáde lára rẹ̀ kó mú ẹ̀gbin kúrò ní òun là ń pè ní kíni tọ̀hárọ̀ wàzàwálù nàjásá kí a sì mú ẹ̀gbin nàjásá òun náà ni ẹ̀gbin tó yí aṣọ ẹ̀gbin tó yí ara àti ẹ̀gbin tó yí kíni tí ó yí ààyè tá a ti fẹ́ kírun ìyẹn lọ máa ń pè ní kíni nàjásá náà bó tilẹ̀ jẹ́ pé àwọn onífíkíù ní nígbà míì tí wọ́n bá fẹ́ fẹ́ lójú wọ́n tún ṣàlàyé fún ẹ pé nàjásà ní ó ní àwọn ìpele ìpele tọ̀hárọ̀ ó ní àwọn ìpele ìpele wọ́n sọ pé nínú rẹ̀ òun náà ni tọ̀hárọ̀ tó kọlbí minal akhlaqil magmuma wọ́n ni nínú mọ́ra òun náà ní ká mọ́ ẹ̀mí kó nínú àwọn ìwà eléyìí tó ṣe pé kí ni kò bá mú ìwà ibú ìwà tọ́mọ́ láìfí tọ́mọ́ ní dámà obù nìyẹn ìwà ibú ni ìwà àbùkù kéèyàn ṣe ìmọ́ra kúrò níbẹ̀ so ṣùgbọ́n nínú fíkíù wọ́n sábà sọ̀rọ̀ nípa ẹ̀ tọ̀hárà ní lóòtọ́ ṣùgbọ́n ìyẹn kì í ṣe àwọn masáìlù ti fíkíwù máa ń sọ nípa rẹ̀ ibi tí wọ́n ma ti ń sọ yẹn ní àwọn kútùbùl àkìláàkì ni tíra tó ní ṣe pẹ̀lú àwọn ìwà ó sọ fún ẹ pé òdá tí mùsùlùmí gidi ni tó gbọ́dọ̀ mọ́ ara rẹ̀ kú níwú ẹ̀gbín bẹ̀ ẹlẹ́kejì nígbà míì wọ́n sọ pé tọ̀ ara tú minal ahdafi wal anjas kíyàn mọ́ ara kú níbi ẹ̀gbín tó jáde lára àti ẹ̀gbín tó wà lára ní tó yí ara àbẹ́yìí tí ó ṣe kí ni tí ó dà sí ara àbáṣọ àbí àyíká ti fẹ́ kírun eléyìí ni fíkíù ma ń sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí ni fíkíù ló ma ń ṣàlàyé fún wa ẹlẹ́kẹta nígbà míì wọ́n tún lè sọ pé kíyàn ṣe kíni kíyàn ṣe tọ̀hárá mímọ̀ síwàlá kíyàn mọ́ kó níbi kíni min ìbádá tí mọ̀ síwàlá níbi iṣẹ́ ìjọsìn fún ẹlòmí tó bá yàtọ̀ sí ọlọ́run ní lọ ti máa ń sọ̀yẹn jọmọ́ wọ́n ń sọ̀yẹn nínú tawhid tawhid ni ó sọ fún ẹgbẹ́ ilé o kò gbọ́dọ̀ ṣe jìnà sí ẹlẹ́kẹrin à nígbà míì náà ó tún sọ fún ẹgbẹ́ àwọn nǹkan tí ó jẹ́ ìwà àbùkù eléyìí tí ó lè bá ní nínú àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ wù bí ìwà ọ̀daràn ìyẹn ni tọ̀hárọ́tú aljawari mílàljara imwal athar àwọn oríkèríkè wà ní kí a ṣe kí ni kí a mọ́ wọn kúrò níbi àwọn ìwà ọ̀daràn àwọn ẹ̀ṣẹ̀ ẹni tí ń jalè ẹni tí ń ṣe zìná ẹni tí ń lúyàn lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà bukata kó ṣe kíní kó mọ́ àwọn oríkèríkè ara rẹ̀ kó níbi àwọn ẹ̀gbìn yìí àbí kó níbi àwọn ìwà ọ̀dáwọn yìí nítorí pé ọwọ́ náà ó nídi ká mọ́ ká má fi gbá nǹkan tí ó lẹ́tọ̀ mú pẹ̀lú tó mú obìnrin olóbìnrin tó ń fọ́ ọkọ̀ ọlọ́run àbí tó ń fọ́ ọha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà láti ṣe kíni òun náà láti ṣe ìmọ́ra eléyìí ó ṣe pàtàkì kí a mójútó dáadáa iṣẹ́ sí ti ṣe sọ òun náà ni pé wọ́n máa ń bẹ̀rẹ̀ tíra wọn ní pẹ̀lú nítorí pé ìjọsìn wa ni ọlọ́run ọba ò lè gbá lọ́wọ́ wa ò àfi tá a bá ṣe tọ̀hárọ̀ tọ̀hárọ̀ kó níbi ẹbọ nítorí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí nì tó yìn ṣẹbọ tó ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tó bá fi ọgọ́rùn ọdún tó bá fi kírun ìrún rẹ̀ ọlọ́run ọba yóò kan dáálù láyà ní kò wúlò nítorí pé kí ni ó ti pàdánù kankan tó ṣe pàtàkì kí ni kan náà òun náà ni kó mọ́ra rẹ̀ kúrò níbi ẹbọ bákan náà ẹni tí ó bá kírun fọ́lọ́hun tó bá tọ́ tó bá yàgbẹ́ tí ẹgbẹ́ bá jáde lára rẹ̀ tó bá súnmọ́yàwó rẹ̀ ní ó gbọ́dọ̀ ṣe ìmọ́ra kúrò níbi yìí eléyìí náà kí là ń pè jọmọ́ ìyẹn ni fíkíù fẹ́ ṣe àlàyé fún wa nítorí pé èrún tọ́lọ́wọ́n bá pa á láṣẹ pé ká a ò lè rí kí àfikà ṣe kí ni ká ṣe ìmọ́ra ó ń bẹnu hadith pé miftahu sala atọ̀hù ìyẹn ni pé kọ́kọ́wọ́ táà fi sílẹ̀kùn òun ni òun náà ni kí ni ṣùgbọ́n kí làá wà fi ṣe ìmọ̀ra jọ̀mọ́ àjọmọ́ pé ìmọ̀ra làkọ́kọ́ nǹkan tá a ma fi ń ṣe ìmọ̀ra ó pọ̀ àbí ká sọ pé nǹkan tá ma fi mú ẹ̀gbùn kú ó pọ̀ olórí rẹ̀ òun náà ni omi bó jẹ́ pé omi nìkan la ma fi mú ẹ̀gbùn kú a lè fi iyẹ̀pẹ̀ náà gbé ẹ̀gbin kúrò lára bákanáà nígbà míì ní àwọn ẹ̀gbin míì yóò gba pé kakọ̀nù wọn ni kò nídi omi bẹ́ẹ̀ sì ni kò nídi yẹ̀pẹ̀ ṣùgbọ́n àákọ̀nù ni nígbàtí a bá dé àyè ìkankan nínú àwọn ìṣe ìmọ́ra yìí a ó ma ṣàlàyé rẹ̀ fún wa ṣùgbọ́n lábẹ̀ tọ̀hárọ̀ nǹkan tí àwọn àfáà tí wọ́n máa ń kọ́kọ́ gbéyẹ̀wò òun náà ni kí wọ́n fi àkọlé kan tẹ̀lé pé bábùl mìíyà tíra yìí ó fẹ́ ṣàlàyé fún wọn nípa ìmọ̀ra ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni alìmìyà omi nítorí pé omi ní òun la ma fi ń gbé ẹ̀gbẹ́ kúrò omi sì pọ̀ irú omi wo ló lẹ́tọ́ ká fi ṣe ìmọ́ra omi wo ni ò lẹ́tọ́ ká fi ṣe ìmọ́ra nítorí pé omi òjò ń bẹ omi bọ́rù ń bẹ omi odò ó ń bẹ odò náà tún pé méjì ìkan níyọ̀ ìkan ò níyọ̀ omi kọ̀ǹgá náà ń bẹ omi táàpù náà ó ń èwo ló tọ́ nínú àwọn omi yìí táa lè fi ṣe mọ́ra èwo ni ò tọ́ nínú rẹ̀ táa gbọ́dọ̀ fi ṣe ìmọ́ra àbábù yìí yóò bá wa yanjú ẹ̀ حديث لا قوة تيرى أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في البحر هو الطهور ماؤه الحل ميتة أخرجه الأربع وابن أبي شيبة ولفظ له وصححه ابن خزيمة والترمذي ورواه مالك وشافعي وأحمد حديثي التباوى أولاني أبو هريرة رضي الله عنه ìyẹ́ nìkan lè rán wa létí ó abdulrahman ibn sakh abdulrahman ibn sakh nínú àwọn sọ̀hábà ni tí wọ́n pẹ́ láyé wọ́n ní ọdún tí sọ̀hábà tí àbúrò kú ó tó bí ọdún 59 lẹ́yìn ìjírọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀làsílàmù ó lẹ́jọ́ pé àbúwẹ́rà náà a lè sọ pé nínú àwọn tó pẹ́ bẹ́ẹ̀yẹn náà kò sí ń ṣe nínú àwọn tí wọ́n tètè kú ṣùgbọ́n àwọn náà lo ìgbà kan láyé kí wọ́n tó papòdà ọjọ́ orí àbúwẹ́rà àkàdé láàánú ó ń lọ bí 70 something nígbàtí ó fi papòdà àbúwẹ́rà yìí nínú àwọn àfáà àbínú àwọn sàhábà tí wọ́n sọ hadisi púpọ̀ fún àwọn èèyàn ni na masala kan mẹ́ tí àwọn èèyàn àfá ma ń ẹ̀wù lábẹ́ ilé wọ́n ni ta ni ó ní hadithi jù nínú àwọn sọ̀hábà méjì abubakri àti abu ta ni hadithi rẹ̀ pọ̀jù ẹ́ eh? àwòrán bó lẹ̀ jẹ́ pé abúbákìrì nínú àwọn tó kọ́kọ́ gba ìsìláàmù ni kódà nínú àwọn ọkùnrin ní abúbákìrì ló kọ́kọ́ gba ìsìláàmù àbúrúrà sí ni òun gba ìsìláàmù lẹ́yìn gasọ́tún khaibaru báwọn láti wá fẹ́ sọ pé àbúrúrà ó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ànábì ju abúwákù ìlọ báàlá ìfẹ́ sọ bẹ́ẹ̀ ẹwọ ọdún tí abúwákù tó ti ń bá anábì lò sọ́lọ́lọ́ àlèọ́sẹ́lẹ̀m ọbí wa pé abúwákù àdíìsì rẹ̀ pọ̀ ju àdíìsì kíni abúwákù ìlọ àbúrírà lọ ṣùgbọ́n abúrírà akitawọ̀ tahdisan òun títí ẹ̀ òun sọ hadisi púpọ̀ fún àwọn èèyàn ju abubakar lọ nítorí pé abubakar lẹ́yìnbà tí anábi sallallahu alayhi wasallam tó papòdà alámọ̀rí àwa musulmi ọwọ́ ẹ̀ ni ọlọ́wọ̀n ọba ní kó wà ẹn tó bá sì jó lórí ni ojúṣe rẹ̀ pọ̀ yóò dájọ́ yóò kírùn fáwọn èèyàn yóò àwọn e, àmójútó ìlú ọrùn rẹ̀ ló wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé tó bá jẹ khalifa nígbà náà ó yàtọ̀ sí pé ọ̀rọ̀ báyìí nìkan ni kò máa mójútó òun ni ó jẹ́ ìmọ́mù wọn òun ni ó jẹ́ adájọ́ wọn kódà yóò tún máa ṣe wáàsí fún wọn bákan náà gbogbo ọ̀rọ̀ lúnì ọrùn rẹ̀ ló wà ẹni tí yẹn bá ń bẹ lọ́rùn ẹ̀ ṣé ó ráyè láti jókòó láti máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé ànábì sọba ànábì sọba ànábì sọba ìyẹn ayé yẹn ò ní sílẹ̀ fún lọ títí nítorí pé ojúṣe rẹ̀ ní tí ó ṣe fún lù ó pọ̀ jù pé kí ó jókòó láti máa kó àwọn èèyàn ní ẹ̀kọ́ lọ nítorí náà àbúrò rẹ̀ ó gbọ́ ọ̀rọ̀ tó pọ̀ lẹ́nu ànábì ṣùgbọ́n kò láǹfààní àti sọ́ọ́ nítorí pé àkọ́kọ́ khilafa ó kọdí bákanáà abúwákìrì kò pẹ́ láyé náà lẹ́yìngbà tí anábi sọ́lọ́lọ́hùn aléyìn wasallam tó papòdà ọdún tó fi jẹ́ khalifa ní kojú bí ọdún méjì àti bí oṣù bí mélòó kan lọ abúrò ọdíọ̀lọ́ àlùbò òun ló gba hadithi àwọn èèyàn kan wọ́n lọ bá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n sọ pé iná náàkàbùlbà àwa máa ń gun ọkọ̀ ojú omi ìyẹn ni pé a máa ń wọ ọkọ̀ ojú omi tàbá wọkọ̀ ojú omi ní wà náà mìírù máa náà àwa máa ń gbé dání pẹ̀lú wa ní omi díẹ̀ ta bá sọ pé omi yìí ká ṣe kí ni ká mú a ò ní rí omi tá fi ṣe àlùwàlá ta bá wá sọ pé ká fi ṣe àlùwàlá náà a ò ní rí omi tá ṣe kí ni táàmù lọ́fíwá sọ pé ṣe a lè fi omi odò omi òkun omi tó níyọ̀ ṣáà lè fi ṣe àlò àlá ó ní ẹgbàwá ìfìwá pé filba ó sọ nípa omi odò ó ní húwà tọ̀hú ma uhu alhillu maitatu òjíṣẹ́ aláhùn sallallahu alaihi wasallam ó ní omi yìí tọ̀húrù ni lọ́dọ̀ àwọn àfọ́ onífíkíù wọ́n a máa pín omi sí mẹ́ta wọ́n a ní tọ̀húwúwà wọ́n a ní kí ni mọ́ ò tọ́híw wọ́n a sì ní mọ́ ò nájàsìn wọ́n omi tó jẹ́ pé tọ̀hú omi tó ń pè ní tọ̀hú òun náà ni omi tó ń gangan mọ́ fún ara rẹ̀ táà ti lè fi ṣe kí ni táà lè fi mọ́ nǹkan òun lómi tó mọ́ fún ara rẹ̀ ṣùgbọ́n a ò lè fi mọ́ nǹkan omi minerals omi ni àbíkù ń ṣe omi ó mọ́ àbíkò mọ́ ó mọ́ ṣùgbọ́n èyàn fẹ́ ṣàlọ́lá ń sì kwá lóhun owó omi kwá ní minerals lóhun fẹ́ fi ṣàlọ́lá tálà omi tí omi gàrí omi ọṣẹ àwọn omi yẹn ní omi tó mọ́ ni kìí ṣe omi ẹ̀gbin ṣùgbọ́n kìí ṣe omi tá a lè fi ṣe ìmọ́ra ẹlẹ́kẹta ni omi tó jẹ́ omi ẹ̀gbin ẹ̀gbin nìyẹn tẹ́lẹ̀ omi ìtọ̀ omi ìgbẹ́ kìí ṣe nǹkan tá fi ṣe ìmọ́ra ṣùgbọ́n pàtàkì sọlọ́lọ́hùn tó ma dáwọn ànábì dá wọn lóhùn pé omi yẹn gangan fún ara ẹ̀ ọ̀rọ̀ pé omi ò tó yín kọ́ ṣùgbọ́n omi yẹn ní omi tẹ́ẹ̀lẹ̀ fi mọ́ nǹkan nítorí tọba sọ pé tí ànábì sọlọ́lọ́hùn àríwọ̀ sẹ́lẹ̀m tó bá lọ sọ pé náà bẹ́ẹ̀ ni ẹ lè fi ṣàlù àlá níbẹ̀ ó ṣeéṣe ká gbọ́ isi pé téèyàn bá wà nínú kọ̀ndíṣọ̀n bẹ́ẹ̀ òun lèyàn lè fi ìwú omi bẹ́ẹ̀ ṣàlò àlá ṣùgbọ́n tí èyàn bá sínú kọndíṣọ̀n pé kò sómi lọ́dọ̀ rẹ̀ ní ìwú omi yẹn kò lẹ́tọ̀ ṣùgbọ́n kó má lọ wá sínú ìròrí wa bẹ́ẹ̀ lànàbí fi clear pé omi yẹn gangan omi yẹn ó mọ́ a sì lè fi mọ́ nǹkan ó dá wọn lóhun ó tún ṣàlékún ó tún wá ṣàlékún nǹkan míì ó ní alhílù maitatubu nǹkan tó bá kú sínú omi yìí ó màmá eléyìn ní ó jẹ́ àlékún kan tí anábi sọ́lọ́lọ́hùn àrẹ́yìn wọ̀sẹ́lám tó ṣe fún wọn pé gbogbo nǹkan tó bá ti kú sínú omi èjíjẹ rẹ̀ ní ó lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáàní gẹ́bà ti ṣe mọ̀ pé nǹkan tó ń gbénú omi àbí nǹkan tó lè kú sínú omi ó pọ̀ ọmọ èèyàn ó lè wọnú ọkọ̀ kọ́kọ́ dánù kó kú sómi ṣe a lè jẹ ọmọ èèyàn ṣe ejò tó bá kú sínú omi ní lè jẹ màálù tó bá kú sí a lè jẹ́ nítorí pé nǹkan tí ànábí wí ni pé alhílò mọ̀ ìtàtù nǹkan tó bá ti kú fún ara rẹ̀ sínú omi ní ó ti lẹ́tọ̀ ká jẹ́ ẹ̀tọ́ ni àwọn àfá ọwá ní ọ̀rọ̀ lórí ẹ̀ nítorí pé a rínú àwọn àfá tí wọ́n sọ pé ìsánulùmọ́ ìyẹn ni èèyàn nú omi èèyàn ni nǹkan tó fẹ́ jọ tó súnmọ́ jù ká pé irú nǹkan tó ń gbé ní omi ẹ ká pé léyàn ṣe yẹn náà tóhun náà bá kú sínú omi ṣáà jẹ́ ó mẹ́nu àfá tí wọ́n ṣàlàyé pé ìtumọ̀ yẹn òun ni pé gbogbo nǹkan tó bá ṣe pé inú omi ló ń gbé tí kí n máa gbé orílẹ̀ wọ́n ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní a lè jẹ́ nítorí pé àwọn ẹranko kan wọ́n ń gbénú omi wọ́n sì ń gbórílẹ̀ tọ́bá wọnú omi ni wọ́n tún jáde wọ́n tún wá bọ́ sí ilẹ̀ ṣùgbọ́n àwọn sọ pé èyí tó bá ti jẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ní a ò lè jẹ́ pé èyí tó bá gbénú omi ṣọ́ tí kò ní gbogbo èmì jòmìnà tàbá ti lè mú jáde kó ní omi ẹ̀fẹ́ pàánì àrínú àwọn àfá tí wọ́n lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní wọ́n sọ pé gbogbo nǹkan tó bá ti ń gbé ní omi ejò ọbẹ̀ ni èèyàn ẹlẹ́dẹ̀ ọbẹ̀ ni àwọn kan sọ pé rárá wọ́n sọ pé nǹkan ta bá ń jẹ tí jíjẹ rẹ̀ ní tó bá rọrùn láti jẹ ní tó sì ń gbénú omi èèyàn nìkan ni a lè jẹ tó bá kú síbẹ̀ so àwọn yìí sọ pé ìsánùlùmọ́ èèyàn ní omi ní àtàwọn ẹranko kan wọ́n yọ kúrò nígbà tó yẹ pé jíjẹ wọn ni èèwọ̀ ni arínú wọn tí wọ́n kọ̀ sọ pé kayọ bí kokodai ọ̀nì àti ejò ní àbí kílọ́ tí ń pè èyí tó máa ń fò yìí ọpọlọ pé kayọ wọn kó pé àwọn nǹkan míì tó kù ní a jẹ wọn ṣùgbọ́n alìmọ̀hìn òun ni pé kí la lè jẹ nínú nǹkan tó bá kú sínú omi èyí tó fi ní lọ́kàn balẹ̀ òun náà ni kó jẹ́ pé nǹkan tá jẹ ní ó gbọ́lọ̀ jẹ́ nǹkan tó ń gbé ní omi tí kí ń gbé bomi àkọ́kọ́ kó sì jẹ́ pé nǹkan tó má ni kó má jẹ́ minel khabaith nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin bíi ọ̀pọ̀lọ́ àbí ejò àbákan náà bí èèyàn náà tó bá ti ẹ̀jẹ́ pé èèyàn anú omi wà so ìwà àwọn kan bẹ́yẹn ni a yóò dá kí aṣọ́ra níbi jíjẹ wọn eléyìí jẹ́ àlàyé tí àwọn àfáà tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yẹn a hadithi yìí àwọn tó gbà wá al'agba ni ṣe a lè rán wa létí àwọn agba gẹba ti sọ tó wá ní al'agba tálọ́gbà léwu kò sí imam bukari àti muslim mẹ́ ẹ̀ẹ́dákọ̀ wọn ẹ̀ẹ́dákọ̀ wọn ṣáwọn tí ò sí ń ń ta ni àbáwọn tó wà mẹ́ẹ̀ èwo ni mẹ́ta àkọ́kọ́ èwo lè tó láti gbogbo ẹ̀ náà ṣe alaka ń bí ẹ má gẹ̀ẹ́sì tọ́bá ti ní tọ́bá ní khamsa àwọn lọ́gbàlẹ́ ìwò ẹ́ i should put money okay Okay. <laughs> no guessing. now, <laughs> oya. Tọ́ba ní Khamsa àwọn olọ́gbàlẹ̀ o. Ẹ má jẹ́ lọ jìnà. Ashabu Sunan. Tí wọ́n bá ti ní àwọn márùn-ún ni wọ́n yọ èèyàn méjì kúrò, Bukhari àti Muslim, wọ́n á fi kí ni ahmadu fún ọ tọba ti wá ní mẹ́rin asahabu súnà nínú ọgbà léwu yẹn àwọn onísúnà mẹ́rin àwọn olápé pé wọ́n sọ tíra àwọn ní súnà abudawud tirimizi nasayi àti ibnu mọ́já àwọn náà pè ní asahabu súnà tó tọba ti ní rọwáwù agbá kàtìmọ́gbà mẹ́rin yẹn tó bá pé khamsa ahmadu kún tó bá jẹ́ pé mẹ́ta lọ́pẹ̀ ta lọ́yọ kó yẹ ibnu mọ́já ṣótíyé ibnu mọ́já tọba ti ní sàlásà mẹ́ta ẹn tí wọ́n yọ kó òun náà ni ibnu mọ́já so àwọn tó gba hadisi wá àwọn asáàbù súnánù ni lẹ́yìn náà ibnu abishaiba òun náà gbà wá láàbù ìgbólóhùn ta fi kọ hadisi sínú gbólóhùn mọ́rán ẹni tó ní inú ta ibi ta ti lè rí òun náà ni ibn àbí ṣeiba yẹn imam malik náà gbà wá nínú múwàtọ́ títí ẹ̀ imam shafi náà gbà wá nínú musnadu tí ẹ̀ bákanáà ti musnadu imam ahmad hadisi hadisi tí ó lálàáfíà ni ó ní àwọn àǹfàní tí a lè rí mú nínú hadisi báwọn ní ọmọkùnrin 8 نعم قد يقوكم باي نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله أكبر Allah today's lecture uh, is about the first chapter of Bulugh Mawam. Uh, that is a Kitab Tahara, the book that talks about purification. And we said the scholar of fiqh usually begins uh, begin their book with purification because of its importance. Uh, here is an hadith related by Abu Hurairah in which some people asked the Prophet sallallahu alaihi wasallam they said O Prophet we at times find ourselves in the sea and we have little water with us, can we, if we, if we should drink this water, we will not have something, uh, we will not, there will be no water to perform our ablution. And if we perform ablution with this water, that means we don't have, we will not have anything to drink. Then the Prophet sallallahu alaihi wasallam said to them, Uh, they ask the Prophet Afanatawadda'u bima ilbah Can we perform ablution with the sea water? And the Prophet wasallam answered them by saying, Huwa tahu al-hillu maitatu. It is pure. That is, the sea water is pure. You can perform ablution with it. Al-hillu maitatu any animal that dies there can be eaten also. But here the Prophet sallallahu alayhi wasallam let them know the ruling of performing ablution with the sea water, Though it may be salty, but that's not that's not that does not say that we should not perform ablution with it. So we can perform ablution with the sea water. Then the Prophet ﷺ added to that by saying, any animal that dies there can be eaten. Then there is this uh, dispute among the scholars. Does that mean that all the animals that dies or any animal that dies there can be eaten even the snake the the dog the pig even uh, if a man should die there or if uh, we have an animal living there which which is like man can that be eaten the scholar said no we can only eat the animals that are like fish fish so all the all types of fish living in the water if they die there we can eat them apart from that we cannot eat any animal aside that though some scholars said no anything that dies inside the water we can eat it. But the strongest opinion is that uh, we cannot eat the animals that are like the animals on the land. So we can only eat those animals those animals that they are like fish. Then they are not the type or they don't res resemble any of the animals living on the land. That's just some summary of uh, today's uh, lecture. May Allah give us the understanding. Now. Tí a bá ní ìbéèrè náà. Ọ̀rọ̀ sọ̀rọ̀. Àwọn ìwọ̀sọ̀kọ̀ ló tó gbérù nínú àwọn oríṣiríṣi gẹ́gẹ́ bí ìkọ́tà ń gbé bí àwọn fáyà máa ń jẹ àti ìdè kí ni alẹ́ kejì nínú omi náà ṣé a rí nǹkan táyà ń pè ní màgbó ọ̀dà ṣé a rẹ̀ lè fún bóyá ó wà. náà èyí tí àwa yorùbá máa ń sábà pè ní màmí wọ̀tà àbí tí wọ́n pè ní màmí wọ̀tà ni wàláwà alámù ṣe nǹkan tí ó ń jẹ́bẹ̀ ń bẹ ṣùgbọ́n rínú àwọn àfáà tí wọ́n sọ pé nǹkan tí wọ́n pè ní ìsánulmọ́ oúnbẹ èèyàn anú omi so ó túnmọ̀ sí pé nǹkan tá ń pè ní màmíwọ̀ta yẹn torí pé tí wọ́n bá dúró màmíwọ̀ta fún wa ó sọ pé ẹsẹ̀ ó dàbí ẹja gbogbo orí ẹ̀ títí dé ìdájí ara ẹ̀ ó dàbí kíni èèyàn so ó ṣe ṣe kó yẹ pé ìyẹn náà ni àwọn àfáà tí wọ́n sọ pé èèyàn ní omi ń bẹ ni wọ́n rí wọ́lá island ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tó bá ti ẹ̀ ń bẹ bẹ́ẹ̀ náà ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá kú sínú omi jáàlì jẹ́ rárá àrùn jẹ́ bákan náà gbogbo ìran nǹkan tó bá ti jọ bíi kọlọkọlọ ìgbín àti kíni kí lọ tí ń pè ọpọlọ ìyẹn náà kì ń ṣe nǹkan tí a máa ń jẹ so kò ń ṣe nǹkan tí a ó lẹ́tọ̀ fún wa láti jẹ náà bẹ́ẹ̀ni naam naam inshallah ọ̀rọ̀ yóò padà tún wáyé lẹ́kùn ẹrẹ lórí àwọn nǹkan táà lè jẹ ṣùgbọ́n ìgbín èyí tó rinlẹ̀ ni pé snake kò ń ṣe nǹkan tí a lè jẹ náà sọ pé lọ́dọ̀ àwọn ará èkó náà ẹ̀ náà wàlúkú sàlám wàlúkú sàlám náà a ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ ìjìrá ni pé àwọn mùsùlùmí nígbàtí wọ́n kójọ láyọ̀ ọmọrùn ni wọ́n wò pé kí ni nǹkan tá a máa fi ṣe òǹkà ọdún àti àwọn nǹkan tá a bá fẹ́ ṣe bóyá ìgbà báyìí òun la máa ṣe kíní báyìí ìgbà òun nìkan báyìí ṣẹlẹ̀ so kí la fẹ́ máa fi ṣe déètì oníkálùkù wọn mú suggestions wa àwọn kan ní ẹjẹ́ a lo ìgbédìde ànábi sọlọ́lọ́hùn àríwá sẹ́lẹ̀m àwọn kan ní ẹjẹ́ kí a fi jíra ànábi nígbàtí ànábi sọlọ́lọ́hùn àríwá sẹ́lẹ̀m tó ṣe jíra wà lùmọ̀dínà ẹjẹ́ ká fi ṣe nǹkan tá a fi ṣe kíni tá a fi ka ọdún nítorí pé nípìnlẹ̀ ní àwọn òkè ń ka ọdún pé ọdún kẹtàláwà yìí ọdún kejì ọdún kẹwàá àwọn òkínká wọ́n kan ló ṣẹ̀mí wọn lọ ni so láyọ̀ ọmọ̀wò ni wọ́n ti wo pé kí tí ẹ̀ nínú islam nísìn àti wà nínú islam ó ṣe é ṣe láyé àwọn àjà ìlú káwọn ní nǹkan tí wọ́n fi ń ka ọdún ṣùgbọ́n nínú islam àwa náà fẹ́ ma ṣe kí ni àwa náà fẹ́ ní nǹkan táà ma fi ka ọdún wa ọwá wò ìpé ẹnu padà kò lórí pé ẹjá fi ìjírà ànábì sọlọ́lọ́hùn àríyí wọ̀sálàm káfí ma ká ọdún wa ọdún tí ànábì sọlọ́lọ́hùn àríyí wọ̀sálàm tó ṣe ìjírà ní kó jẹ́ ọdún táàkà lọ́dún àkọ́kọ́ látìgbà ẹni wọ́n ti lo ìjírà wọ́n tún wọ́n wò pé ókè oṣù wo ni ká gbé ní oṣù àkọ́kọ́ àwọn kan ní ẹjọ́ amúwọ̀ mọ̀dán àwọn kan mú àwọn oṣù míì ẹnu padà kò lórí pé iṣẹ́ nínú àwọn òkú ẹ̀sìn islam èyí tó parí rẹ̀ òun náà ni ṣe hajj tá a bá ti ṣe hajj tán oṣù tó bá tẹ̀lé ka mú lóṣù àkọ́kọ́ lọ mú kíni lọ mú mú haram ní kíni oṣù àkọ́kọ́ ó túnmọ̀ sí pé kí ṣe pé bóyá kìíní ìjírà náàbì sallallahu alaihi wasallam ó bọ́ sí muharram bẹ́ẹ̀ sì ni kì ń ṣe pé bóyá nǹkankan pàtàkì ó sopọ̀ mọ́ muharram yẹn ìgbìyànjú àwọn mùsùlùmí òun ló ṣe kí ni òun ló lọ síbẹ̀ pé ẹjá fi muharram ní ẹjá fi ṣe àkọ́kọ́ ẹjá fi ṣe ìjírà anábì sallallahu alayhi wa sallam ẹja a máa fi ka ọdún wa nítorí náà tàbárí a rí pé nǹkan tó bá déjọ mọ́ kì í ṣe ọdún ìyẹn àkọ́kọ́ bẹ́ẹ̀ sì ni anábì sallallahu alayhi wa sallam ó ti ṣàlàyé fún wa náà tẹ́lẹ̀ pé ọdún méjì ló ń bẹ àti kíni idul lẹ́yìn méjì yìí èyí tá a tún lè pè lọ́dún kékeré òun náà lọ́jọ́ júmà nítorí náà àwọn ọjọ́ yòókù ní ká lò ó bá ṣe máa ń lo àwọn ọjọ́ ayé táà ní ṣayẹyẹ táà ní máa ṣẹ̀ṣẹ̀ kíwà wa àwọn tí wọn kì í ṣe mùsùlùmí àwọn ni wọ́n máa ń kíra wọn pé àwọn bọ́ sínú ọdún tuntun àwọn mùsùlùmí ní ọdún lọ́dọ̀ tiwa òǹkà lásán kò ní a pàtàkì kan jù yẹn náà lọ a fi ń ṣóǹkà ní tí ó kọta fi ń ṣóǹkà ní àbùkátà ká máa kíra wa pé ẹ̀kú ọdún ẹ̀kú ọdún mo pé ó ti yé náà Thank you. nǹkan tí mo gbàlérò pẹ̀lú pé nǹkan kan ò so pọ̀ mọ́ muharram òun ni pé ọdún kan ò so pọ̀ kì í ṣe pé bóyá àwọn ọ̀ṣẹ̀lẹ̀ mi ò ṣẹlẹ̀ ń nínú àwọn ọ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun náà ni pé ọ̀rọ̀ nínú oṣù yẹn náà ọjọ́ tí ọlọ́wọ̀n bá la anábì nú aleyhisselam tó bọ́ sí so ìṣẹ̀lẹ̀ kan náà nìyẹn so èyí ò túmọ̀ sí pé ká mú ní ọdún ṣùgbọ́n yàtọ̀ sí yẹn ni ó tún jẹ́ oṣù abèwọ̀ nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tí ọlọ́wọ̀n ọba subhanahu tó pè lóṣù abèwọ̀ ni muhammadu jẹ́ kan nù wọn so ó tún bọ́ sí inú oṣù yìí aṣúra ọjọ́ kẹwàá eré tí anábì sọlọ́lọ́hùn àlẹ́yìn wàsálàm tó máa ń gbàwẹ̀ ń bẹ̀ tó sì pa wa mùsùlùmí láṣẹ pé ká gbìyànjú láti gbàwẹ̀ rẹ̀ kódà ó tún sọ lọ́dún tó kù ó kú ọdún kan tó máa kú pé tóun bá di ọdún tó ń bọ̀ ní ọjọ́ kẹsàn-án òun gbà eléyìí òun náà ni àwọn súnnà tó ń bẹ ní inú muharram tá a lè ṣe ṣùgbọ́n tó bá yẹ pé ó lẹ́tọ̀ ká máa kíra wa kú ọdún ni ìyẹn lànà bí ti sọ fún wa sallallahu alaihi wasallam ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run ọba ò sọ bẹ́ẹ̀ náà wọ́n sọ ni a ṣe wá fẹ́ awareness fún àwọn èèyàn awareness tá create kò ju pé gbogbo ìgbà tí ọ̀rọ̀ bá débẹ̀ ní ká ṣàlàyé fún àwọn èèyàn pé eléyìí ni nǹkan tá a máa fi ń ka òǹkà nínú islam ká náà dẹ̀ máa lò ó láti lè fi ṣe òǹkà wa àwọn obìnrin wa kò yẹ pé nǹkan tí wọ́n máa fi ka haidọ̀ wọn nìyẹn bákan náà tí àwa gan fúnra wa ní tá bá fẹ́ ka ojú orí wa ká máa lò láti fi ka ojú orí wa tó bá rọ fún wa ní àwọn òṣìṣẹ́ wa káàmà fi sanwó oṣù fún wọn ọ̀pọ̀lọpọ̀ ní mú yẹn nítorí kí wọ́n ti mọ̀ pé ah, oṣù ìjírá òun máa ń dín èyàn lè lọ san owó oṣù mọ́kànlá nínú ọdún kan kìí ṣe dandan ẹni tó bá ṣe bẹ̀ bá láìfì ara wọn tó ń ṣe bẹ̀ so ká má fi ṣe òkà àwọn nǹkan tá bá ń ṣe tá bá ń ṣe bẹ́ẹ̀ ní and create awareness náà náà náà. ìyẹn ni àwọn àfáà ní àpá lórí rẹ̀ hadisi tí ó sì wáyé lórí ẹni pé wọ́n tí a lọ́bí sọ́lọ́lọ́fún àríwọ̀sẹ́lá tó bá dìde látorí ìrùkú yóò padà sí bí ó ti ṣe wà padà ṣé yóò padà sí bó ti ṣe wà lórí ìrùn àbí yóò padà bó ti ṣe wà gẹ́gẹ́ ọlọ́run bá ṣe dá so eléyìí òun ló fa ìyapọ̀ ẹnu tí àwọn àfáà ní wọ́n mẹ́nu wọn tí wọ́n gbọ́ yìí sí pé yóò wà gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe dá àwọn sọ pé ẹ̀ka wọlẹ̀ ni nítorí pé bọ́lọ́run bá ṣe dá ọ náà ni pé kọ́ wá wà ní ẹgbẹ́ ṣùgbọ́n àwọn tó bá sọ pé àkéyàn padà sí wà tẹ́lẹ̀ nǹkan tí wọ́n gbàlẹ́ òun náà ni orí ìlú wọ́n sọ pé akáwọ́ máyà tẹ́lẹ̀ ni nítorí náà ká ṣe kí ni kí akáwọ́ máyà náà nígbà tí a bá dìde látòrí ikú ṣùgbọ́n ìkéyìí tí èèyàn bá ṣe ń bẹ̀ bàláìfi kí ọlọ́mọ sùhánù wọn ta Drop more food.